orúkọ tèmi ni ayọ̀dèjì adéolú mo jẹ́ olùdarí àti tí mo ń ṣe àkóso ẹgbẹ́ yìí ní ilẹ̀ yorùbá ẹgbẹ́ yìí jẹ́ ẹgbẹ́ tí ó kó gbogbo ọmọ ẹgbẹ́ ngo àti cooperative papọ̀ ní gbogbo ìpínlẹ̀ àti ìbílẹ̀ ní ilẹ̀ nàìjíríà ẹgbẹ́ yìí a sì ti rí i pé orílẹ̀-èdè yìí wà nínú ọ̀fìn àwọn àgbà ẹgbẹ́ yìí kóra jọpọ̀ wọ́n sì foríkorí wọ́n wá sọ wípé ó ti tó àkókò fún wa láti kúrò nínú ọ̀fìn tí àwọn ìjọba tẹ́lẹ̀ tí wọ́n sọ fún wa wípé wọ́n fẹ́ fà wá kúrò wọ́n ní wọ́n fẹ́ fún wa ní àwọn ìjọba tẹ́lẹ̀ ní wọ́n fẹ́ fún wa ní àwọn ohun tó dára bíi owó epo rọ̀bì kó wá sílẹ̀ bíi ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ wa bíi oúnjẹ kí owó rẹ̀ kó wá sílẹ̀ ṣùgbọ́n a rí wípé kí gbogbo àwọn nǹkan wọ̀nyí kàkà kó fi wá sílẹ̀ ó tún ń ga sí i ni oúnjẹ ebi ni wọ́n fún wa dípò àwọn nǹkan tí wọ́n sọ pé wọ́n fẹ́ fún wa fún ìdí èyí àwa ẹgbẹ́ yìí ní gbogbo ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà a ti fi ọwọ́ sí Peter Obi gẹ́gẹ́ bí ẹni tí a dìbò fún tí yóò gbé ẹgbẹ́ yìí tí yóò gbé orílẹ̀-èdè nàìjíríà kúrò nínú ọ̀fìn tí àwọn ìjọba ti tẹ́lẹ̀ tí wọ́n fi wá sí ẹ ṣe púpọ̀.